àwọn ìjọ amáàdíyà àwọn tó ní pọ̀díyà níyà àwọn tó ní yàhọ́ níyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amáàdíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Gulam Ahmadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múrítàjọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ di ìyá níyà. Ajagunlam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. Kàláwù ìṣọ sọ́wa káàmọ́dì èsì ríru bí ìjọ àwọn Amadíyà pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà kàláwù làwa níbẹ̀. Mírí Ahmadu. àti ahmeda tó lẹ́sìn ìjáníyà pẹ̀lú ìbọ́rin nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó fi máa ń bèrè ẹ̀yìn tó fi máa ń bèrè ẹ̀yìn ó lè kó sẹ́yìn bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára jàlá. ọ̀nà ìgbésẹ̀ tó ní yóò yẹ lára yóò máa ṣe eré ẹ lọ. wọ́n á rẹ̀ ní ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń ṣe rẹ̀ yìí túbí máa ń ṣe rẹ̀ yìí ó lè kó tẹ́sí bá a bọ̀ ọ́ ó lè wọ́n tó jálajàla. nílọ́dọ̀ ẹ̀. Yóò máa ṣe eré ẹ̀ lọ. Ara wa ni onísúfì, ó ti wà yìí, ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni. Èèyàn wa ni. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni. Súfì máa ń ní kó tẹ́sí bá àbọ̀rọ̀. Ó tó yára jàlá. Ó kò ní dọ́dọ̀ sí kò ní dọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe náà yóò máa ṣe eré ara wa ni onísùnfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súnfì Súnfì máa ń ṣe rẹ̀ ni Súnfì máa ń ṣe rẹ̀ ni ó lè àbọ̀rọ̀ ó lè wọ́n tó yálà yálà ọ̀nà ìlú ẹgbẹ́ tó lé nígbà tó lé ẹgbẹ́ púpọ̀ ẹgbẹ́ tó làbẹ́ ló púpọ̀. lọ́sùn ọ̀nà àwọn ẹgbẹ́ tó lọ àtẹ̀wé ẹgbẹ́ tó lé ẹgbẹ́ látàrá ẹgbẹ́ wọn fi ká. kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò wọ́n jẹ́ náà yóò máa ṣì rí ẹ̀ lọ. wọ́n á rẹ̀ túbí túbí máa ṣe rẹ̀ yìí túbí máa ṣe rẹ̀ yìí. ó lè kó tẹ́sí bá àbọ̀rùn ó onídọ́dọ̀ yìí onídọ́dọ̀ yìí yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ ara wa ni onítúbí ó ti wà ara ara wa ni èèyàn wa ni ìwà wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń lè rẹ̀ yìí túbí máa ń lè rẹ̀ yìí ó kó sẹ́yìn bá àkọ́rùn ó lè wọ́n tó yára yàrá. Ọ̀lẹ́ ìgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kò ní dọ́dọ̀ ẹ̀ ara wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bọ́ọ̀lù wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bọ́ọ̀lù wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bọ́ọ̀lù wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bọ́ọ̀lù wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń lè rẹ̀ yìí Súfì máa ń lè rẹ̀ yìí. Ṣé lè kó dẹ́gbà ó lè wọ́n tó yára jàrá. Ọ̀sẹ̀ ìgbẹ́ mi ló ní ìgbà tí ẹ̀rọ púpọ̀ àti ìgbà tí ẹ̀rọ púpọ̀. Láti rọra ó ti gbé kọ́sọ́ àtẹ̀wé ló ti gbé látàrá nínú ọ̀gbìnká. Kò ní dọ̀dọ̀ ẹ̀ kò ní dọ̀dọ̀ ẹ̀. Yóò yẹ lára yóò máa ṣe eré ẹ̀ lọ. Wọ́n á rẹ̀ ẹ̀ ara wa ni onisufi bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onisufi bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ètò wa sórí ìkànnì wa Taalim TV ní alẹ́ ọjọ́ tòní alẹ́ ọjọ́ òní ni mule ahad yaumul ahad déètì òní ni twenty seventh oṣù kẹta oṣù rọ̀bíù al-awwal ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín àsòfíà zátù tọ̀ríkọ́ khalafati al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam episode sixty seven episode sixty seven kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ sheikh zikirulai shafi'i afizahullah nípa sofiya àlàyé lórí ọ̀rọ̀ sheikh zikirulai shafi'i lórí ọ̀rọ̀ asofiya ibi tí a bá ọ̀rọ̀ dé mo ti sọ fún wa wípé ọ̀rọ̀ tí àfáà zikulai shafi yìí sọ nípa sùfíyà àwọn sọ mọ́tínù èmi fẹ́ ṣe ṣẹ́ríù èmi fẹ́ ṣe ṣẹ́ríù so ibi tí a bá dé ibi tá a bá dé ibẹ̀ náà ni a ti gbé o inshallah. ibi tí a bá dé last ó ní ọ̀rọ̀ àtàsọ́wúfù àlìjábí wàtàsọ́wúfù àsálíbí àwọn ìbéèrè tí mo fi síta ẹlọmọ ràn o ẹnikẹ́ni tó bá fẹ́ bọ́ ọ̀tá nínú yín iṣẹ́ ibi tí ó ti múṣẹ́ ṣe nìyẹn o kẹ̀kẹ́ wa máa sọ pé ẹ wá sí dúró náà fúsákà ọ̀rọ̀ ti kọjá kẹ́ ẹ máa mú wá sí bírú nafsaka wá o ohun tí ń bẹ́ńlẹ̀ ní kẹ́ ẹ yẹjú o hmm. tọ́ ní alẹ́ tòní afa zikilẹ̀ ṣàfẹ̀yìn kí Allah bá mi ṣe àlékún dáadáa fún afa náà afa dáadáa ni afa dáadáa ni. àfáà dáadáa ni wọ́n ṣe mọ́tínù fún wa a sì ń bá wọn ṣe ṣẹ́ríù ẹ jẹ́ ká gbọ́ mọ́tínù kan nínú mọ́tínù wọn ẹ jẹ́ àgbọ̀. ṣíkìlà ẹ ti mú wa ìrìn àjò tí ó pọ̀ náà. ok. Yeah. ṣẹ́kùnà ẹ ti mú wa rìnrìn àjò tí ó pọ̀ nípa dàsọ́wò ti bí ntẹ́ni àti ìgbéyẹ̀wò náà àfọwọ́sọ fún mi ṣe gbéyẹ̀wò bí wọ́n á mú kọ́sìndé náà ìfún àbí wọ́n ṣe gbéyẹ̀wò. nígbà tí sheikh Muhammad Bashir alẹ́ sọ ó ní wà aṣáárí yòókòtò ó ní wà aṣáárí òun làfà àgbà ó ní jù ní jù náà sọ̀rí ìfowópamọ́ kọ́wọ́. ọ̀nà tí ó tọ́ ni ẹgbẹ́ tó mú wáyé ní ẹni pé súnfí méjì súnfí dáadáa àti súnfí tí ó dáa ṣùgbọ́n àwọn bẹ́ẹ̀ ni fẹ́ bẹ̀rẹ̀ kí a mọ súnfí dáadáa mí ni mo fẹ́ ṣe súnfí mo dẹ̀ fẹ́ ti fún àpẹẹrẹ mo fẹ́ mọ súnfí tó dáa kó kí n tó bẹ̀rẹ̀ ẹ̀ àṣẹ náà ìbéèrè mi kọ́kọ́ tẹ́lẹ̀ pé ṣé ẹ ṣe súnfí rí. bẹ́ẹ̀ni tọ́lá àwọn bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ dáadáa rí náà pé dáadáa rí àkọ́kọ́ gbàdájọ́ àkọ́kọ́ délé nínú Ìbàdàn ní nineteen seventy six seventy seven àwọn afá wa bẹ̀rẹ̀ ti lọ́wọ́ adé ni alùpùpùlọ́wọ́ ọmọ sọ̀rí ń bẹ̀. ọjọ́ náà lọ wọ́n máa tako sùfin àwọn àjọ ìdí ìlànàwá àti àwọn tí wọ́n jẹ́ ọba wa gẹ́gẹ́ tí ń kọ́ wa tí wọ́n láti Saudi Arabia débi pé tí a bá lọ pé ìrìn máa ń tàdàpọ̀ ọmọ tàdàpọ̀ sófì gbogbo àbá kan ó bí mi lọ lójú rí ọmọ ìlọrin ló pè ní mahmood ó fẹ́ràn mi gan ó ti rí mi a ní múnkẹ́ múnkẹ́ sófì yẹ gbogbo ẹni máa pè mí ẹ ti máa tàdàpọ̀ tí mo fi kú ni má bìrà àárọ̀ rí ọmọ tàdàpọ̀ yìí wọ́n á ní ọ̀rẹ́ kan àti ṣé kọ̀ọ̀dé bá ti wọ́n ní wílẹ̀ máa. àwárí àwọn súnmọ́ra gan àwọn tí wọ́n ṣe ìjìyà ní àárẹ̀ ìgbàdàn wá kò sáwà pàdé ní àtàlẹ́ ní èdè yáwá náà fẹ́ gẹ́gẹ́ bí àwọn ti padà fóònù tìjà ní àbẹ́nu ọkọ̀ ní ẹ̀sì ó sì wèrè owó àwọn alákẹ́ni náà wà lọ́kọ̀ tìjà ọ̀rẹ́ wọ́n lára yí pé ọ̀rẹ́ sọ́rẹ́ àwa lọ wọ́n láti gbọ́wọ́ wọ́n láti gbọ́wọ́ ní ọ̀dọ̀ bàbá wa lè fa ìgbàsàlájì tí ìgbọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ lè kẹwọn. àbí ọ̀dọ̀ sí lọ gbọ́wọ́ ọ̀dọ̀ríyà lọ́nà lọ èmi àti àbákùnkùnlé pàlú fún alọ́wọ́. ṣé àbúrò àbá kan àgbẹ̀ bàbá àgbẹ̀ ní àwọn ọmọ ẹgbẹ́ ní mọ̀kádà mọ́ àgọ́ iṣẹ́ abdulhamid tó ń ba àmà pé ìgbà ìdàgbàlá ni wọ́n máa ń gbé. àwa ń bá rọ àwọn sí ìdí kan. ẹ̀wọ́n á pé náà sọ pé ká ṣe àwọn àdúrà kan. tó lè yí àwọn ọ̀nà jẹ́ àgbàgbé kalẹ̀ ó ń bí question mark. ó mú tó lọ kálúwà. mo kálúwà rè. ọjọ́ mélòó? owó tó ń ta àwọn ọlọ́run ló ti dé gbogbo wa yà kúkú kan lẹ́yìn náà tó á lórí àwọn àti àwọn tí ti gbé yọba bẹ́ẹ̀ ti dára bẹ́ẹ̀ jẹ́ ní ọlọ́run orí owó tí a ń sọ yìí àwọn kan gbẹdà gbọ́dọ̀ yọkú mi níbẹ̀ gbàmí bẹ́ẹ̀ kálẹ̀ sáré débi ẹ̀ mọ̀ bá ti wá kó sọ bá bá wọlé bá bá wọlé ẹ̀ ń jẹ́ àwọn ayé àti kú bi dá tó ń balẹ̀ sọ àbúrò ẹ̀. èmi náà mo tún ń bá ọmọdé kú ni. àwọn oníwọlé ẹ̀ ń wáyé ọ̀rẹ́ tọ́ àfáà díkìrù láì ṣáfẹ̀yìn wọ́n sọ ìrìn àjò wọn nínú súfí ìrìn àjò wọn nínú súfí wọ́n jẹ́ kí ayé ọmọ wípé àwọn gba ọwọ́ rí hmm. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn tí wọ́n wà ní mádùlẹ̀ àrọ́bí àwọn àfáà tí wọ́n ti Saudi wálé tí wọ́n ń kọ́ wọn lọ́jọ́ náà lọ́hùn wọ́n rí wọn tí wọ́n máa ń gbógun ti súfì wọ́n máa ń ṣe ìǹkárù àsòfíyà wọ́n máa ń tako súfì àwọn náà àwọn náà sì ń bá wọn ta ko sufi títí wọ́n fi jáde kúrò ní mahadu al-arabi al-nigeri iléeṣẹ́ àlùbáríkà kọ́nàbà ní san bàbá wa tó dá iléeṣẹ́ náà sílẹ̀ bàbá wa fọdílàtì sheikh murtado abdulsalam ẹni tí ọlọ́run yọ kúrò nínú ìṣìnà sufi ní ìgbẹ̀yìn ayé wọn. afá zikiru láì ṣàfihì wọn nígbà táwọn dẹ́kọ̀ àwọn ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ yìí àwọn jọ po ọ̀rọ̀ súfí ṣe súfí wà ṣe súfí ò sí eventually ó dìfìtì àwọn ó dìfìtì àwọn àwọn sì sọ̀rẹ́ńdà fún un ó sì wú àwọn lọ sí ọ̀dọ̀ bàbá ìdásàláti ìdásàláti ok láti gba ọwọ́ tọ̀ríkọ̀ àlìkọ̀dìríyà ẹni tí ó jọ́rẹ̀ wọn yìí wọ́n ní ó ti ń ṣe àtìjáníyà tẹ́lẹ̀ nígbà tó ṣe é ó kúrò ń bẹ́ẹ̀ wọ́n tún wá bọ́ sí inú alikọ̀dìríyà àwọn méjèèjì làwọn jọ lọ ṣe làwọn jọ lọ gba ọwọ́ alikọ̀dìríyà létà àwọn pe ọ̀rẹ́ àwọn sí àkíyèsí wípé àwọn iṣẹ́ tí wọ́n ń gbé fáwọn ìpé káwọn máa ṣe iṣẹ́ tí ó gba question mark ni o àwọn jọ wòye sí àwọn sì padà túbá kúrò ní ojú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà àti àfàdìkúlẹ̀ ṣàfi àti ọ̀rẹ́ wọn tí wọ́n sọ yẹn. ọ̀rọ̀ kan ṣẹ́rí tọ̀ kí aláwọ̀ bá ní kẹ́ àfà Zikrullah Shafi'i ẹni tí ó bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ lórí ọ̀dọ̀ sufi pẹ̀lú àtakò lẹ́yìn náà tí wọ́n padà wá gba ọwọ́ tí wọ́n kó sí ojú ọ̀nà tọ̀ríkọ kọ̀dìríyà lẹ́yìn náà wọ́n jáde kúrò nínú kọ̀dìríyà lẹ́yìn tí wọ́n rí ohun tí wọ́n rí nínú aburú tọ̀ríkọ̀ aláwòtóbi lọ́ba aburú tẹ́ rí lójú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà lọ́jọ́ náà lọ́hùn lọ́yà 1980 lẹ́tìrí aburú sáburú yẹn ti kúrò mbẹ̀ lónìí sheikh sirila shafi aburú tẹ́ ẹ rí lọ́jọ́ yẹn tẹ́ ẹ fi kúrò nù kọ̀dìríyà ṣé aburú yẹn só ti kúrò bẹ́ẹ̀ lónìí ṣé ń tẹ́ ẹ kúrò nù kọ̀dìríyà lọ́jọ́ yẹn ṣé ẹ ti kúrò nínú islam. aburú tí ń bẹ́nu kọ̀dìríyà lásìkò tẹ́ wíhun kò kúrò ó tún gbòòrò sí ni tó lásìkò tẹ́ wí yẹn wọn ò tí ì máa kó sínú ọmọlanke káàkiri wọn ò tí ì máa dé fìlà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sórí wọn ò tí ì máa kó tẹ̀sùn bá ìgbà sí ọrùn wọn ò tí ì máa panáńtà lọ́wọ́ káàkiri ìgboro wọn ò tí ì máa da yèpẹ̀ sórí lásìkò àdìkìrì lọ́jọ́ náà lọ́hùn aburú yẹn tẹ́ẹ̀rí yẹn kò kúrò ń bẹ̀ àwọn aburú míì àwọn tẹ̀lìbíyàtù míì ló tún ṣe kéne ló tún kún bá burú ọ̀sẹ̀ máa lékún sínú lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjà níyà kọ̀dìríyà tàbíríyà torí pé ṣìnà ni ṣẹ̀wárí kókó àǹfààní tá a rí níbi pé ẹ tako súfí láàárọ̀ ọjọ́ yín lọ́sàn ọjọ́ yín ẹ padà síbẹ̀ ẹ lọ gbọ́wọ́ àǹfààní tá níbi tẹ́ ẹ sọ yẹn tí ó máa jẹ́ fèyí kọ́gbọ́n òun ni pé ala kulli man yunkiru shay'an àlẹ́ìlìmú àwìlìfàhà fúnmà al-ikhlas fúnmà al-istiqama ala sunnati rasul ẹ̀kọ́ fèyíkọ́gbọ́n táàrí kọ́ látara yín ẹ̀yin tó ga sí pé láàárọ̀ ọjọ́ yín ẹ tako súfí ní ọ̀sán ọjọ́ yín ẹ gbọ́wọ́ nírọ̀lẹ́ ọjọ́ yín ẹ òǹbẹ́ kàbàkàbà kàbàkàbà lẹ́kúrò ẹ̀hàn dáláyè rẹ̀ o ẹkú bẹ́ kàbàkàbà. fèyí kọ́gbọ́n tá a fẹ́ rí kọ́ lára yín ni wípé gbogbo ẹni tó bá fẹ́ tako kinní kan láyé ó gbọ́dọ̀ ní ìmọ̀ tàbí àgbọ́yé lórí ohun tó fẹ́ tako ó gbọ́dọ̀ ní ìmọ̀ ẹkàn rí táwọn àfà yìí ń tako súfí ẹ̀yìn náà bá di múnkírù súfí múnkírù súfí yà wọ́n èṣe báwọn fọlọ́fọlọ́ nìyẹn fọlọ́fọlọ́ nù gbogbo ẹ̀ ń bá fẹ́ tako nǹkan láyé ní ìmọ̀ nípa nǹkan tí o fẹ́ tako kí ni nǹkan tí ò dáa nínú nǹkan tó o fẹ́ takò tó o fi takò kí ni àwọn aburú rẹ̀ tó o fi takò mọ́jì ó já sí wípé nítorí wípé eh, àwọn kan ń ta àpò ni wọ́n náà bá ń bá wọn kọrin àtakò no kọ́kọ́ farabalẹ̀ gbọ́ àgbọ́yé ìdí tẹ́bí ń ta àpò tó bá wá dìde náà rú pọ̀ fẹ́ takò jí ó jẹ́ bèlè ìkìláàsì jí ó jẹ́ nítorí tàlọ́ọ̀ mọ́jì ó jẹ́ nítorí nǹkan míì àwọn èèyàn ń takò nǹkan lónìí kì í ṣe nítorí ti ìkìláàsì bí kò ṣe nítorí pé wọ́n ń wá àǹfààní kan síbẹ̀ ọwọ́ wọn ò wá bà á wọ́n wá ń sọ̀rọ̀ nǹkan yẹn láìdáa jí ó jẹ́ nítorí kí ni o al-ikhlas bákan náà lẹ́yìn náà wá dúó déédéé nínú súnà dúó déédéé nínú súnà dúó déédéé nínú súnà torí pé ẹni tó bá ń takò nǹkan kankan tí ò ní ìmọ̀ tí ò ní àgbọ́yé tí ò ní ìkìláàs tí ò sì dúró déédéé sínú súnà tí àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yóò sí lára rẹ̀ ìmọ̀ tó yanjú ìkìláàs tó yanjú ìdúró déédéé tó yanjú tí ò ní mẹ́tẹ̀ẹ̀ta ìlara tó náà wá ń bá wọn ta ko nǹkan kan ó súnmọ́ kó padà kó sínú tí ń bá wọn takò ó súnmọ́ kó padà kó sínú ohun tí ń takò torí pé afọ́jú ni afọ́jú ni àpèjúwe rẹ̀ ni àpèjúwe afọ́jú tó fẹ́ dárìn lọ sọ́jà. So tó fẹ́ dárìn lọ sí ìgboro láì ní ẹni tí ó mú lọ láì sì ní ọ̀pá tí ó bèrè kò ní lọ re kò ní bọ̀ re afọ́jú tí ò ríran ó lóun fẹ́ dé ìgboro kò sẹ́ni tí ó mú lọ kò ní ọ̀pá tí ó bèrè kò ní lọ re kò ní bọ̀ re èdè tí àbáàdì pílẹ̀ ṣàbí tí wọ́n fi padà já sínú súfínù lẹ́yìn ìgbà tí wọ́n ti ń tààkò wọ́n ṣàfẹ́kù ìmọ̀ lórí tí wọ́n fẹ́ takò wọ́n ṣàfẹ́kù àlè ìkìláàsì lórí tí wọ́n fẹ́ takò wọ́n ṣàfẹ́kù àlè ìsìnkọ́mọ̀ àlàsùnà tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ti pé sí ọ lára. ọ̀dà rẹ̀ láàmú ni o bí tó lòun lè dárìn kò ní lọre kò ní bọ̀ọ̀re kì í ẹ̀yin ẹ wo pásítọ̀ Matthew Oyèwọlé ní àsìkò tó lòun jẹ́ mùsùlùmí kò kọ́ ẹ̀sìn ìsìláàmù pàápàá èèlọ̀ lè e kò kankan kẹ́kọ̀ọ́ bí kò ṣe pé ó gba ìsìláàmù lójú ẹsẹ̀ ó sì di spíkà láàrin agbo àwọn mùsùlùmí kan láì nímọ̀ láì lágbọ́yé ìsìláàmù lẹ́yìn náà gbígba ìsìláàmù tó gba ìsìláàmù kìí ṣe pẹ̀lú ìkìláàsì kìí ṣe pẹ̀lú kíni àfọ̀mọ́ ọkàn kì í ṣe nítorí ti Allah torí nítorí ọ̀nà ọ̀fúnni ni í ṣe nítorí alìkìyàmà lẹ́yìn náà àdẹ́wò kẹta lára Matthew Matthew 0 orí 0 òun náà tún ni pé kò wá dúó déédé nínú súnà bó ṣe ń rìn sí ọ̀dọ̀ àwọn onísúnà ló tún ń jẹ sí ọ̀dọ̀ àwọn oníbídíà on round about ni on romi ni on rome on rome on rome ni bàbá roma gbogbo ẹni tó bá ti rí báwọn ìgbà wo ajá rẹ̀ kò ní padà síbi èébì rẹ̀ ìgbà wo ló ń tọ̀ ń ò ní padà kúrò nínú ìsìláàmù òun ti oko kìrìsìtẹ́nìtì bọ̀ ọlọ́wà gba ìsìláàmù èyí ẹ̀kọ́ ìsìláàmù ò kọ́ ìlànà tó olóòlò mọ́ ló kú ọ̀kú tó fi ń ṣe wáàsí ìlànà ilé ìtọ́ fẹ́ bọ́ sínú rẹ̀ o lẹ́kọ̀ọ́ rẹ̀ o sì wulẹ̀ ṣe nítorí ìtọ́lọ́hun o tún wá dúró ti àwọn tí wọ́n wà lójú ọ̀nà tànẹ́bì nínú ẹ̀sìn náà bó o ṣe ń tẹ ọ̀nà ló ń tẹ ìgbẹ́ ìgbà wo ló ní dìdàkudà so tí àfáàzì ìpínlẹ̀ ìṣàbí bá tako súnfí láàárọ̀ ọjọ́ wọn tí wọ́n padà wá di oṣùfì lọ́sàn-án gan ọjọ́ wọn sábàbí mẹ́ta yẹn ni kí wọ́n yẹra wọn wò bí mẹ́tẹ̀ẹ̀ta yọ̀bá pé sí wọn lára méjì ó wà lára wọn bí ọ̀bá sí méjì ń bẹ̀ ẹyọ kan wà lára wọn pé wọn ò ní kankan lára kálọ̀ túnù kálọ̀ bẹ́ẹ̀ náà là ń rí àwọn kan tí wọ́n ń takò súúfí lóde òní tí wọ́n ń takò súúfí láì símọ̀ láì gbọ́ nǹkan kan yé wọ́n ń takò súúfí wọ́n sì ń lọ gba àdúà wọ́n ń lọ wọ́n ń lọ sọ́dọ̀ àwọn ṣéwù láti máa gbaná kàlẹ́ ẹ̀ ń takò súúfí súfìsì ló ní nákàlẹ̀ ẹ sì ń lọ gba nákàlẹ̀ àdúà lọ́dọ̀ súfì ẹ ń tàn mọ́ oore lọ́dọ̀ onísúfì ẹ̀ ń wá àgbéga lọ́dọ̀ onísúfì ẹ̀ ń wá kó ní súfì máa yìí pé hùn láàrin àwádùsú náà àwọn àfá yìí àwọn eléyìí yàtọ̀ àwọn ẹni dáadáa làwọn eléyìí àwọn èèyàn wa dáadáa ni àwọn èèyàn wa dáadáa ni <laughs> ẹ̀ ń dìmọ̀ ní súfí onísúfí ń sayẹyẹ ẹ̀ ń lọ ẹ̀ ń kágbádá sọ́rùn ẹ̀ ń lọ tẹ́bá tó fẹ́ pé dìgbòlùjà dìgbòlùgì nínú súfí ẹ̀ tún ní samahatu sheikh fọdílátú sheikh ìwọ kan yìí náà ló ń ta kò wọ́n ìwọ kan yìí náà ni o tún ń ṣàǹfààní lára wọn lásìkò kan náà kí la máa ń perú wà bẹ́ẹ̀ bí ó jẹ́ wà ní fáà tó tóbi sáàsọ pé ọmọ tó ń ṣe mọ́ ni ọmọ tó ń ṣe ọmọ tó ń ṣe ó yé ọ kí tiẹ̀ lè bọ́ ọ eventually ni kí tiẹ̀ lè bọ́ ọ eventually ni. bẹ́ẹ̀ tẹ́ máa bẹ̀rẹ̀ nu ẹ wọrí social media ẹ tako súfí nígbà bá dé lọrin ẹ dìmọ̀ ní súfí. ẹ́ẹ̀dì mọ́ra yín gbágbágbá ẹ̀fẹ̀ máa kí sí ara yín onísúfí ó máa ṣe bídíà rẹ̀ bíi kọ́ máa ṣe bíi kọ́ máa ṣe ìjírá pe dè rẹ̀ ẹ lọ ni wọ́n pè ní wọ́n pè tí ń ta lọ díẹ̀díẹ̀ lẹ́ ń wo òun ẹ̀ ń ta kò wọ́n ẹ̀ ń bá wọn ṣe pọ̀ ní ìbáṣepọ̀ tí ó fi kó bá yín tí ń ta lọ díẹ̀díẹ̀ lẹ́ ń wo òun ẹ̀yin náà padà gbọ́wọ́ súfí ẹ padà gbọ́wọ́ súfí bẹ́ẹ̀ gbà ojú ìta gbà ẹ gba ọ̀nà ẹ̀yìnkùlé ẹ gbàgbà. mélòó nínú yín ló lè sọ wípé nẹ́kà ló ń sú fí òun èyí sà mélòó nínú yín ló lè sọ bẹ́ẹ̀. àfọ̀nsún náà lágbádá mélòó nínú yín ló lè sọ pé nẹ́kà ló ń sú fí òun kì í ta lè ń tàn jẹ náà orúkọ abàbà mi nù ta ló ń tàn ta ló ń tàn ẹ̀ ń tako súfí ẹ̀ nímọ̀ àwọn kan nímọ̀ nú yín àwọn tó nímọ̀ nú yín wọn ò fi ìkìláàsì tako níwọ̀n àgbà tó ọ̀bá sì ti ní ìkìláàsì nínú àtakò rẹ tó ga sí wípé bóyá ọmọ kan lọ fẹ́ fẹ́ lọ́dọ̀ wọn tó rí fẹ́ ọ fẹ́ kí wọ́n fi ọ́ ṣe ṣáàmánu kinní kan ló rí ṣe tó fi wá ń ta kùnà pé àwọn sófì ọ̀dà èèyàn burúkú ni wọ́n tó sì gàdí pé kìí ṣe torí ọlọ́run nítorí ìfẹ́ tara ti ẹni ìwọ yìí kan náà nákàlẹ̀ yàtín tó ń sà ta ló kọ̀nstrọ́pì nákàlẹ̀ yàtín bí òjò ń súfí nákàlí ìdáwákà tó ń sà ta ló fún ọ bí òṣò ń súfí nákàlí ha tó ń sà ta fún ọ bí ìwọ padà di ni ìwọ tó ń àwọn ọ padà di súfí ni ẹyẹ léèrè òbò jẹ yóò bò mu yá àdọjọ ọkú wáyé rí ibo wọn ti máa ṣerú alọ́pọ̀lọpọ̀ yín ò gbádùn ẹ gbádùn káwọn tó fẹ́ gbádùn lè gbádùn àwọn tí ìdí ta fi tako súfì òye ó ní gbogbo ìlàkàkà mi lórí prógrámù àsòfíà zátù tọ̀ríkọ́ kálàpátì alìsílámù nínú àwọn nǹkan tí arítọ́ka sí tọ́dà wọn súfí nínú tírà wọn àti nà síta kò tí sí single person nínú súfí tó bọ́ta tó dìbọ́ǹkì ẹ̀ ẹ̀yin ń súnà iná ni ọlọ́mọ sì ń ní onísọnu súnà ẹ̀yin iná lẹ bọ́ta ẹ̀yin àtẹ̀yin àtẹ̀yin àtẹ̀yin. náà lẹ bọ́ ọ̀tà lẹ ń sọ wúrò bótó lẹ ń dojú ọ̀rọ̀ rú mọ́ àwọn èèyàn lọ́wọ́ àwa ní mọ̀bí tẹ́ dúró sí bí inú nílẹ̀ dúró sí ni àmọ́ bí ìtàlẹ̀ dúró sí ni àmọ́ bí ẹ dúró sẹ́nu ọ̀nà ni àmọ́. sorísorí náà fèyí kọ́gbọ́n tá a rí látara sheikh zikilẹ̀ ṣàbí ẹni tó tako sufi láàárọ̀ ọjọ́ rẹ̀ tó padà wá gbọ́wọ́ sufi lọ́sàn ọjọ́ rẹ̀ tó tún wá jáde kó ń bẹ kàbàkàbà <laughs> kàbàkàbà aláwọ̀ <laughs> sàánú wa. wọn ò tako sufi pẹ̀lú mọ̀ tàbí wọn ò tako pẹ̀lú ìkíláàsì tàbí wọn ò ní sí kọ́mọ̀ lórí sunna ìṣẹ́dá kí gbogbo àìsàn mẹ́tẹ̀ẹ̀ta ìkópe sí wọn lára tàbí kí wọ́n ní méjì tàbí kí wọ́n ní ọ̀kan ọ̀rọ̀ kejì nínú fídíò kìlìpù yẹn ẹlẹ́gbọ́wọ́ ẹlẹ́gbọ́wọ́ ẹgbọ́wọ́ ẹgbà ìyọ̀ǹda láti wọ inú ojú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà ara ń tà ń sọnù wípé ẹ̀sìn ní ìlẹ̀sìn súfí ẹ bá fẹ́ gba ìsìláàmù ní day one ṣe máa gbọ́wọ́ ẹ bá fẹ́ gba ìsìláàmù ní day one ṣé ó máa ń gba ọwọ́ sẹ́yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí lónìí ṣé ẹ gbọ́wọ́ lánàá nígbà tẹ́ fẹ́ gba ìsìláàmù. kì í kú ṣe gbogbo ẹni ọdún sínú ìsìláàmù ẹ̀yin tẹ́ ẹ padà wá gba ìsìláàmù tẹ́ ẹ ìsìláàmù ọgọ́tẹ́ gba ìsìláàmù kí ni wọ́n ní ṣe wọ́n ní kẹ́ ẹ sọ pé àṣìhádù anlá ìlàhà wà anna muhammadan rasulullah ohun tí wọ́n ní sọ nìyẹn wọn ò ní wọn sọ ní pé lọ gbà yọ̀ǹda lọ́wọ́ àfá kan tó mọ́ sí ìsìláàmù ẹ gbọ́wọ́ ẹ gbà yọ̀ǹda ọwọ́ pé ẹ pé ashhad allah ilaha illallah wa ashhad anna muhammadan rasulullah and it is automatic pé toba bá ti kó sínú islam o ti kó sínú súnà nìbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni torí pé o ò lè ṣe ìsìláàmù ńlá bí súnà tó rọ̀sùn àfi súnà àlẹ́bí ló fi ṣe ìsìláàmù. èmi ọ̀rọ̀ arẹ́ nìkan kan láyé rí tó fẹ́ wọnú ìsìláàmù tó wá lòun gba ọwọ́ kóun tó wọnú ìsìláàmù èmi ò sì rẹ́ nìkan kan nú àlùsùn náà tó ní ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ súnà òun gbọ́wọ́ láàrin láti mọ̀ wípé gbígbọ́ ọwọ́ kó o tó bọ́ sójú ọ̀nà tọ̀rí kọ̀kan àti gbígba ìyọ̀ǹda kó o tó bọ́ sójú ọ̀nà tọ̀rí kọ̀kan ọ̀kan lè katíà ọ̀kan lè katíà súnfí kó ló ti di ṣéwù kó ló ti di kíní kan lójú ọ̀nà súfí pé àtọ̀ríkọ kọ̀dìríyà ni o àbí tìjà tìjàníyà ni o ọ gbọ́dọ̀ so mẹ́nìkan tí ó sọ ọ́ di ẹrú rẹ̀ ó so mẹ́nìkan lẹ́sẹ̀ tí ó sọ ọ́ di ẹrú rẹ̀ ni ìyẹn jẹ́ ká mọ̀ wípé ìlànà àwọn súfí níbi ọwọ́ gbígbà ọ́ dà gẹ́gẹ́ bí ìlànà àwọn ìjọ amadíyà sẹ́mọ̀ péjọ amadíyà kí làwọn náà máa ń ṣe àwọn náà máa ń gbọ́wọ́ ìjọ amadíyà náà máa ń gbọ́wọ́ o lè join amadíyà láì gbọ́wọ́ bọ́ ọ fi ọgọ́rùn ọdún bá amadíyà lò tóun kírun nínú mọ́sálásí wọn tí wọ́n ń ṣe súnú ọmọ tó ń lọ tí wọ́n ń ṣègbéyàwó tó ń lọ tí wọ́n ń ṣe prógrámù tó ń àtẹ́ndì rẹ̀ you are not Ahmadist until you sign the bay'ah àwọn wá modify rẹ̀ sí wọn náà báwọn ń tiwọn àwọn kàwé oníwèé pọ̀ bíi tiwọn wọ́n wò wípé kò tẹ̀ máa gbọ́ ọwọ́ ẹnìkan mú yóò máa pẹ́ wọ́n wá lọ tẹ fọ́ọ̀mù jáde wọ́n wá tẹ̀lé ìbọ́ta ìwé sign sáìn ọ̀sáìn bẹ́ẹ̀ hàn ìwé yẹn ló dúró fún ọwọ́ gbígbà lójú ọ̀nà amadíyà àmọ́ torí pé àwọn onísúfí ní abala ìwé àwọn eh, wọn ò múwèé mọ̀ dàbí alára bíi ti ìjọ amadíyà sẹ́yìn pé àwọn àwọn british àwọn ni wọ́n lọ́ǹtì amadíyà àwọn british àwọn ni wọ́n lọ́ǹtì amadíyà sáà ní ìsìlámù so àwọn tí wọ́n àwọn àwọn wọ́n westernize sísẹ̀mù tiwọn ju ti àwọn Sufi lọ ló fi gá sí pé lójú ọ̀nà amadíyà fọ́ọ̀mù ni wọ́n á fún ẹ fọ́ọ̀mù yẹn ló dúró fún gbígbà ọwọ́ bọ́ọ̀ bá gbọ́ ọwọ́ ò lè di amadí likewise tí o bá gbọ́ ọwọ́ ò lè do oníkọ̀dìrí ò lè do oníkọ̀dìrí yà tí o bá gbọ́wọ́ o lè do ní tìjàníyà bọ́ ọ bá o lè do ní ṣàbìlíyà any of this toriko láì gbọ́wọ́ you are not a bona fide murid. gbogbo rọ́dàràndàn yìí àdàdálẹ̀ tí wọ́n ní o mùsùlùmí ò bùkátà sí kó gbọ́wọ́ o àwọn kan nígbà míì táyé bá gbà wọ́n wọn a máa tan ayé jẹ wọn a sọ pé ẹ ojú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà àti kọ̀dìríyà àti ṣàbìlíyà àti nìyàtíyà wọn a lọ dàbí mọ̀záìbù lẹ́àríbà bíi mọ́záàbù àbú hànífà mọ́záàbù mọ́ mọ́lìkì mọ́záàbù mọ́ mùsáfìyí mọ́záàbù mọ́ ahmadu irọ́ lásán ta ni ọ wà ní mọ́sáàbù málìkì tó gbọ́wọ́ rí ta ló wà ní mọ́sáàbù àbú ànífá tó gbọ́wọ́ rí ta ló wà ní mọ́sáàbù mọ́mù sáfìyìn tó gbọ́wọ́ rí ta ló wà ní mọ́sáàbù ìmọ́mù ahmadu rí tó gba ọwọ́ rí àwọn mọ́sáàbù wọ̀nyẹn they are school of thought ilé ẹ̀kọ́ ni táwọn èèyàn ti ń kọ́ ìmọ̀ àlùkùránì àti àdíìsì lórí àgbọ́yé àwọn sàábé àmọ́ súfí káì ẹjẹ́ wò ó wọ́n ní alimazaibu alifikihiya al'arba'a madrasatun tu'allimu an-nasa al-islam ala dawil kitabi wa sunnah bi fa'ami salaf salih àwọn mọ̀sáìbù lárúbàtẹ́ rí yẹn ilé ẹ̀kọ́ tí ń kọ́ọ̀yàn ní ẹ̀kọ́ tí ń kọ́ọ̀yàn ní kùránì àti àdìsí ànábì ni pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀lì wàtọ̀rọ̀ ikú sùfíyà ṣe rí àwọn súfí onítọ̀rí kọ̀ <laughs> bí ó Kùránì ṣe mọ́ bá mi bínú a ní súfí onítọ̀rí kọ̀ ṣe láwọn súfí onítọ̀rí kọ̀ tẹ́rí yẹn àdìyánú mọ́ṣáyìk àdìyánú mọ́ṣáyìk ẹ̀sìn àwọn ṣéwù ni kókó ọ̀rọ̀ nìyẹn ẹ̀jẹ̀ afọgbà yọ̀gá ẹ jẹ́ ká fọ́ igá ayángá wọn ẹ jẹ́ ká ṣe sùúrù kẹyìn oko fò bá a ṣe sùúrù ẹyẹ oko ń lọ tọ̀rọ̀ ikú àsòfíà àdìyánu mọ̀ṣáyẹ̀ gbogbo ojú ọ̀nà tọ̀ríkọ̀tẹ̀ rí yẹn tìjàníyà ni kọ̀dìríyà ni ṣàdìríyà ni nàṣàbàdíyà ni òwẹ̀síyà ni kẹ̀nìkànyà ni nìyàsíyà ní oh god àdìyánu mashayikh ẹ̀sìn àwọn ṣéwù kan ní ẹ̀sìn àwọn ṣéwù àwọn ṣéwù ní ẹ̀sìn táwọn ṣéwù gbé kalẹ̀ ní àwọn ṣéwù súfí àwọn ṣéwù tọ̀ríkọ̀ ẹ̀sìn wọn ní tàwárátì bìlì ìsìláàmì tàwárátì bìlì ìsìláàmì tí wọ́n wá lọ lúgọ sẹ́yìn ìsìláàmù wọ́n wá fi ìsìláàmù wọ́n fi ṣe kí ni camouflage ẹ̀sìn àwọn ẹ̀sìn àwọn ṣéwù oní súfì ó ń tọ̀rí kọ̀ jẹ́ wọ́n kàn wá fi ìsìláàmù ṣe kí ni wọ́n fi ṣe camouflage wàmọ̀bídíyàtún alálẹ́kẹ́rìbí والافتراء والشرك والكفر والنفاق والبدع ẹ̀sìn wọn ni tí wọ́n gbé kalẹ̀ lórí orígun márùn-ún irọ́ àti àdáparọ́ one ẹbọ two kúfúrú three nifaq four bídíà five orígun ẹ̀sìn wọn ti pé orígun ẹ̀sìn wọn ti kí ni ó ti pé torí náà látọjọ́ tàwa ti ń ṣe ìsìláàmù bọ̀ àwọn ògbọ́wọ́ ìsìláàmù látọjọ́ ta ti ń ṣe súnà nẹ́bí bọ̀ àgbọ́wọ́ súnà nẹ́bí ẹ ń bá wá gba ọwọ́ ìsìláàmù kó bọ́ tako fífayé ẹ ń bá gba ọwọ́ ìsìláàmù kó ṣe kí ni kó bọ́ ta kó wífayé ẹ ń bá gbọ́wọ́ súnà nẹ́bì kó bọ́ ta gbangbalawa yìí kó sọ ẹni tó fòun lọ́wọ́ mùsùlùmí ó kátírà òyìnbó òyìnbó yóò lọ sí láìbì orí íńtánẹ́ẹ̀tì yóò sì lọ sí islamic website yóò sì kátírà nípa islam yóò sì kà wípé bá fẹ́ ṣe islam kó wí kẹ́límọ́tù ṣáádà yóò sì wí kẹ́límọ́tù ṣáádà yóò sì máa tẹ́ni programs ẹ̀kọ́ wọ́n sì máa kọ́ bí ó ṣe kírun bí ó ṣe gbàwẹ̀ ó sì ń ṣe ìsìláàmù rẹ̀ lọ́nu láì ní gbogbo lọ́wọ́ àbá kankan láì ní gbàyọ̀ǹda lọ́wọ́ àbá kankan ẹ máa fẹ́ wá gba orí burúkú súfí ẹ máa fẹ́ gba àdánwò súfí sínú ayé rẹ̀ yóò kọ́ lọ bá èṣù kan tẹ́ ń pè ní ṣéwù yóò kọ́ lọ bá èṣù èṣù kan bóyá èṣù tìjàníyà bóyá kọ̀dìríyà bóyá èṣù ṣàdìlíyà yóò kọ́ lọ bá a yẹn ní ọ̀wá fún lọ́wọ́ o ní fún pé látòní lọ o àwo kálà mọ o. ó ti wọnú àwo súfí lónìí o àṣekú ló ṣe o tọ́ ọ bá fi ilẹ̀ láì tí ì kú ayé rí ọ bàjẹ́ o títí ọ ta ni o gbogbo tó kójọ ni ọ parẹ́ lójú o àbí bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ lẹ sọ wọn bẹnu tí a yín nà mo parọ́ mọ́ ni nígbà bá padà sínú tí ayé ẹ̀rì nǹkan jáde nígbà bá padà sínú tí ayé màá kà jáde ń bẹ̀ wọ́n sì wá di ẹ̀rù jẹ̀gẹ̀ sínú ọkàn mùrídí kò sí ń tẹ́lẹ̀ bá sọ ẹ̀rù pé a tòun bàjẹ́ gbogbo tó ti kó jọ jọ parẹ́ lójú ayé òun ẹ̀rù tí ó mà bánú kò ní bẹ̀rù ọjọ́ àlèkìyà náà ìgbà wo ni nǹkan tó fi rọ́kó jọ kò ní pòórá tí bá ní kí ní jẹ́ súfí ẹ pé àsùfíyà dínú ṣùyúkú asòfíyà tàbí dínú ṣùyúkú tọrọhìkì in tí ń jẹ́ súfí ẹ̀sìn àwọn ṣéwù ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn àwọn ṣéwù onísúfí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn àwọn ṣéwù onítọ̀ríkọ̀ ṣéwù tọ̀ríkọ̀ oníjẹ́ súfí. o ò sì lè ṣe láì gbọ́wọ́ o ò lè ṣe láì gbọ́wọ́ ó gbọ́wọ́ ó gba ọwọ́ ó gba ìyọ̀ǹda kó o tó lè ṣe súfì ìtọ̀rí kọ̀ kankan níyẹn ti jẹ́ nìyẹn o so nígbà tẹ wá tẹ ẹ tako súfì láàárọ̀ ọjọ́ yín tẹ wá lọ gbọ́wọ́ súfì kọ̀déyà lọ́yìn lọ́sàn-án ọjọ́ yín tẹ wá kó mẹ́ kàbàkàbà ìtumọ̀ kàbàkàbà tẹ kó ń bẹ̀rù ń sọ níta nígbà bá play fídíò yín débẹ̀ màá sọ ọ́ ẹgbẹ́ àtẹ̀wájú ní ọ̀rọ̀ yín ẹ̀yin làáfó onímọ́tínù èmi ni àáfó oníṣẹ́ríù lẹ́yìn ìgbà yẹn ló wá ní kí abá àpáwà pàdé iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ni sáré lọ́ba ní ti dára àtàkùn dára bàbá wa. àní àwa ní àá sófì ànábì náà wà sallallahu alaihi wa sallam wọ́n mú àrùn náà sófì ànábì yẹn ìdá ń gbé rọ̀bà níyà ọgbẹ́ bá ti ka tí a bàbá ọ̀dọ́ wí tí a ń bí kan bẹ́ẹ̀ ó lẹ́yìn méjì lọ ọ̀gá ni àìlè wọ̀lẹ̀ àyájọ́ rọ̀bà níyà àìlè wọ̀lẹ̀ àyájọ́ rọ̀bà níyà àti bó ṣe ìgbésẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run mà ní ilé ayé yìí ò lè lọ́la sí àtàwọn ní àpàlẹ̀ yìí tí ó yọ àwọn ẹ̀kọ́ òun ìdẹ̀tẹ̀lẹ̀ ayé tí ó sọ nìkan náà bẹ́ẹ̀ náà ni tí a fẹ́ pé àtọ́wà bẹ́ẹ̀ ni tí a fẹ́ pé ní asọ́pọ̀ bẹ́ẹ̀ ni a pé azud ọmọ ìdàgbà àti mọ́pọ̀ sọ lórí ọ̀rọ̀ kékeré àtàwọn ẹ̀kọ́ ìdàgbà òun ìyẹn ní báyìí ṣẹ́wọ̀n tó fẹ́ sára nìyẹn bèrè wá pé sófin ìdánáwìrì ìyàmùlé òkà láti kí ọlẹ́ máa sunkún yàtọ̀ kùrán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àná tó bá ń kúrán bàbá mi máa tọ́ ẹ̀ nà ní àárọ̀ nírọ̀lẹ́ lẹ́yìn náà àìmọ̀fẹ́ jẹun àdéhùn láti mọ̀fẹ́ mọ̀jẹ̀dán àdéhùn láti ọ̀rẹ́ wọn sọ ẹwà láti ọgbọ́n sọ̀tán ọ̀rẹ́ wọn lọ́dọ̀ ìgbàkanmọ́tò ìjáde ilé owó ilé ọmọ ọ̀rẹ́ láti àárín ọ̀rọ̀ àyè àbí ọ̀rọ̀ àyè àyàtọ̀ ọ̀rọ̀ àyè àwọn ìdí nǹkan àwọn ẹgbẹ́ lè àwọn ẹgbẹ́ wọn lè tàbí ìwọlé fi sí sọ́dọ̀ àti mọ̀tẹ́sàrà ìdí gbogbo àwọn àbá àwọn àjá ń gbé sọ̀ǹkà lẹ́yìn rẹ̀ wà bá yọ láti fún ìmọ̀lọ́wọ́ láti rà ayé láti kẹ́kẹ́ fún yẹ gbogbo ẹ̀yà lọ́wọ́ bá owó irú kó lágbára. Ìdí yọ̀ ní adé ìyá ìdí jẹ́ gbọ́n tí àwọn àfà yìí ń sọ àfà àzìkú láìsí àfihàn sùfíyàtò rọ̀súl sallallahu alayhi wa sallam aw sùfíyàtò shuyukh sùfíyàtò rọ̀súl aw sùfíyàtò shuyukh àbí súfì àwọn ṣéwù ọ̀rọ̀ ti dàrú mọ́ yín lọ́wọ́ ọ dàrú pátápátá mọ́ yín lọ́wọ́ ẹni ńgbà tí ẹ jáde kàbàkàbà ẹ ti kàbàkàbà ní ìsìn wọ́n wọ ọ̀rẹ́ wọn mú ọ lọ sínú kọ̀dìríyà wọ́n jáde kó ònú kọ̀dìríyà kàbàkàbà ṣe àpẹẹrẹ tó bá ń ṣe kàbàkàbà ibìkan náà ni ó padà wò sí wọ́n wá jáde kó ònú súnfì kọ̀díríyà kàbàkàbà wọ́n wá bọ́ sí ọwọ́ Sheikh Abdulfatai Sani Sheikh Abdulfatai Sani lẹ́kọ̀ọ́ làwọn náà wà ẹni ẹ wá ní à ẹ má wulẹ̀ máa dààmú káàkiri kọ̀díríyà tìjà níyà sàdìlíyà súfì ànábì náà wà á wàláì nǹkan ti ṣe yín wàláì nǹkan ti ṣe yín. tí súfì ànábì bá wà lọ́dọ̀ sheikh abdulfatah sani tí sufi ànábì wà lọ́dọ̀ Dr. Yusuf Kọ̀rìdọ́wí kò yẹ kọ́ mọ ní sufi ànábì tìjàníyà ànábì náà yẹ kó wà tìjàníyà tù rọ̀súùlù ó yẹ kó wà kọ̀dìríyà tù rọ̀súùlù ó yẹ kó wà ṣàbìlíyà tù rọ̀súùlù ó yẹ kó wà nìyàsíyàtù rọ̀súùl ó yẹ kó wà fáìdọ́tù rọ̀súùl ó yẹ kó wà nàṣàmbàdíyàtù rọ̀súùl ó yẹ kó wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́rí pé kan ti ṣe yín gan báyìí sùfíyàtù rọ̀súùl sùfíyàtù rọ̀súùl ẹ̀ẹ̀tì ìkàtán bọ́yẹ̀ tí tán lọ́dọ̀ ọ́ àfa bàtà ìsáni àti Dr. Yusuf kọ̀dùtọ̀ wí ẹ padà sọ́dọ̀ wọn padà ibi tí wọn ti rí sùfúyàtù rọ̀súùlù sùfí ànẹ́bì wọ́n gbọ́dọ̀ rí tìjání ànẹ́bì wọ́n gbọ́dọ̀ rí kọ̀dìrí ànẹ́bì wọ́n gbọ́dọ̀ rí sàbìlì ànẹ́bì wọn gbọdọ rí nìyàtí ànẹ́bì wọ́n gbọ́dọ̀ rí wọn gbọdọ rí. ẹ̀yin tẹ́ ẹ kéwú kan súfì ànẹ́bì ó di dandan kẹ́ ẹ kéwú kan tìjàníyà ànẹ́bì ó di dandan kẹ́ ẹ kéwú kan kọ̀dìríyà ànẹ́bì tẹ́ ẹ̀ bá jálábòsì. bẹ́ẹ̀ ni àìtẹ́ ẹ̀súnfọ́ ajá lè sì sí máa fún ilá lẹ́yìn àìtẹ́ ẹ̀súnfọ́ ajá já mọ́ bàbọ̀ nígbà kan sẹ́yìn ẹgbẹ́ mùsọ́lá kan wá ẹ ń pè ní àtàsọ́wúfù àlìsìlámí àtàsọ́wúfù àlìsìlámí mo dá padà nígbà tí mo gbọ́ táwọn kan sọ bẹ́ẹ̀ tá tún rí lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ti gbé wọrí íńtánẹ́ẹ̀tì mo ní kò tí tí ń jẹ́ àtàtọ́wúfù àlìsìláàmí ohun tí ń bẹ ni àtàtọ́wúfù àtọ̀ríkí àtàtọ́wúfù àtọ̀ríkí kò tí tí ń jẹ́ àtàtọ́wúfù àlìsìláàmí àtàtọ́wúfù àtọ̀ríkí ló wà àwọn àfáà tí wọ́n lọ gbé mùsọ́lá yẹn jáde mistake ni wọ́n ṣe ìlú ẹ̀ torí ó jẹ́ àtàsọ́wúfù àtọ̀rí kí òun ló wà lẹ́yìn náà lálẹ́ ìlà tó wá ń gbọ́ lẹ́nu yín wípé Sheikh Abdulfatah Sani òun ló sọ wípé à má darẹ̀ láàmú ọkùnrin yìí súfí ànẹ́bì náà wà mo wá tún ń dá yẹn padà sí lọ́dọ̀ wípé kò sí tí ń jẹ́ súfì ànábì o ohun tí ń bẹ ní sùfíyàtù ṣùyù sùfíyàtù ṣùyù òní ń bẹ. sùfíyàtù ṣùyù ló wà kò sí sùfíyàtù rọ̀ṣùlù ẹni mọ̀ pé nígbà tábà fi rí bíi àádọ́ta ọdún sóní a máa rí tmc yàtù rọ̀ṣùl a tmc yàtù rọ̀ṣùl látara tmc a wà rí tmc yàtù rọ̀ṣùl ẹ̀sọ̀pọ̀ náà tó wà ní tíyà a tún rí ẹ̀sí yàtù rọ̀túl ẹ̀sí yàtù rọ̀túl mss mss rọ̀túlù ẹ tún rí ẹ tún padà rí o ti ẹ̀mí yàtù rọ̀túl o ti ẹ̀mí yàtù otm ẹ̀tùrò náà nù tí a ẹ̀tùn padà rí tààwùníyàtù rọ̀súùl tààwùníyàtù rọ̀súùl ẹ̀tùn rí paríparí ẹ̀ ẹ̀ padà wà rí ìkìwànúyàtù rọ̀súùl ìkìwànúyàtù rọ̀súùl ẹ padà rò náà ìkùwà ìkùwà ní yàtù rọ̀súrù jáde ìkùwà ní yàtù rọ̀súrù ẹ tù rò náà tmc yàtù rọ̀súrù ẹ̀sí yàtù rọ̀súrù òtí ẹmí yàtù rọ̀súrù tààwù ní yàtù rọ̀súrù ìkùwà ní yàtù rọ̀súlù ẹ̀ẹ́rí ẹ̀yìn tẹ́ rí sùn fún yàtù rọ̀súlù ẹ̀ẹ́rí yòókù ẹ̀tún lọ tún kéwú ẹ̀tún lọ tún tí àgbọ̀n yẹ̀wò ẹ̀ẹ́rí ẹ̀yìn orí kù yìí ẹ̀ẹ́rí ẹ̀yìn rí sùn yàtù rọ̀súlù tí àbí nínú agbárí yín ọmọ ṣe o. kí ní ń jẹ́ sùfíyàtù rọ̀súl ilá tẹ̀gìyí ìrùdí ni rọ̀súlìlá ilá tẹ̀gìyí ìrùdí ni rọ̀súlìlá kò sí tí ń jẹ́ sùfíyàtù rọ̀súlù kò sí tí ń jẹ́ ànẹ́bí bí kò ṣe pé yíyí ẹ̀sìn ànẹ́bí padà sí Si wọ́n máa sùfíyàtò rọ̀sùl ìlà 419 kí ní jẹ́ sùfíà nẹ́bí bí ó ṣe 419 it is a 419 language èdè jìbìtì ní èdè jìbìtì ní wọ́n máa tasọ́wọ́fù alìsìláàmì wọ́n máa sùfíyàtò rọ̀sùl ìlà asmáà sàmẹ̀tùmúwa antum wa àbáyàwòkùn mọ́ àǹzálà ọlọ́wọ́ bí i mi sòrìtọ́ sẹ́rí àtàtọ́wúfà ìsìlámì mùsọ́lá yẹn àti súfíàtò rọ̀súùlù tá a tún gbọ́lá lẹ́yìn kò jẹ́ kí nìkan bí ò ṣe èdè ìpérí kan sani àti sheikh kọ̀dùdọ́wí àti sheikh dèkúlẹ̀ ṣáfì àti irú wọn tí wọ́n hun lọ́dún ara wọn ọlọ́run ọba àlékí ọlá kò sọ nǹkan kan kalẹ̀ lórí tí ń jẹ́ sufiyatu rasul àbí àtàtọ́wúfù àlìsìlámí pàápàá àwọn àti bàbá wọn ni wọ́n jọ hun ó kọ́ o àwọn àtàwọn àfáà wọn ni wọ́n jọ hun báwọn eléégún ṣe hun okò eégún wọn ṣe ń pè kan ní olóòlù ṣe ń pè kan ní alápánsọ́tà ṣe ń pè kan ní òyì ṣe ń pè kan ní àbìdí ẹlẹ́gẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe hun àwọn okò sofiyatu rosuli lẹ́nu àáfà táǹpé láàfà súnà irú súnà wo lẹ́yìn ṣe tẹ́ẹ̀sẹ̀ kan sofiyatu rosuli ẹ́ òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sàmàhùdáhù sunnati sàmàhùdáhù sunnati aleikum bi sunnati ànábìwá Muhammadu ó pe ọ̀nà ọmọ rẹ̀ ó pè ní súnà mi wọ́n lẹ́nu yẹkún sùfìyàtì ànábì ò pè ní sùfì mi ànẹ́bí tábà tele ó pe ọ̀nà mọ́ rẹ̀ ó pè ní kíni ó pè ní súnà mi ti bẹnu àdíìsì tẹ́yìn náà ká pé ànẹ́bí sọ wípé àlékún bí súnà tí kò sọ pé àlékún bí súnà tí súnà ànẹ́bí ò sọ pé àlékún bí wá sọ pé ẹ sì bẹ̀rù ọlọ́run àfàzìkù láì ẹ bẹ̀rù ọlọ́run ẹ ọlọ́run yìí ti ń sọ pé sùfíàtù rọ̀tùlù ń bẹ ẹ bẹ̀rù ọlọ́run wàhálà ò ní gbé lọ́jọ́ àlè ẹ ohun tábìlì máa pe ọ̀nà mọ̀ tó mú wá fún wa ní kí ni súnà súnàtì súnàtù rọ̀sùl nígbọ̀lẹ̀ yìí tí a kéwò kan sùfíyàtù rọ̀sùl àwọn sàábí ànábì tí ma fẹ́ dárúkọ ọ̀nà mọ̀ ànábì wọ́n sọ pé súnàtù rọ̀sùl súnàtù rọ̀sùl ní ẹ máa wí wọ́n èé pè ní sùfíyàtù rọ̀sùl ẹ̀yin kí ó jù wọ́n lọ ẹni mọ̀ jù wọ́n lọ. súnátù rọ̀súùl làwọn sàádé máa wí ayé dayé ti yín ẹ̀wà ń dákọ̀ sùn fúyàtù rọ̀súùlù àwọn fùkọ̀háwù fùkọ̀háwù díì jẹ̀míyàn yálà ní mọ́sí àbúwà nífà ni o ní mazabu mọ́ maliki ni o ní mazabu ìmáàmù shafi ni o ní mazabu ìmáàmù hamadu ni o tí fẹ́ sọ tí fẹ́ kí wúdà ànẹ́bì ọ̀nà mọ̀sánẹ́bì mú wá kí ni suna máa pè súnà súnà wọ́n ní súnà suna súnà ọ̀run súnà àwẹ̀ súnà hajj súfíàtù rọ̀súùl ẹ̀ sì bẹ̀rù ọlọ́run kẹ́mọ́ kò báwọn èèyàn torí pé wọ́n ti ń pè yín láàbá àwọn muhadisun àwọn aládìsì yálà bukhari ni o yálà muslimu ni o abudaudi ni o tirimizi ni o nasai ni o kí ni gbogbo wọn máa ń pe wúdà nẹ́bì súnà nẹ́bì la fi ń pe tíra àwọn ní kútùbù súnà à ń pè ní kútùbù sùfíyà à ń pè ní kútùbù súnà kútùbù súnà ah, ah. ṣé èdìwà mú yín ni gbogbo tí mò ń tọ́ka sí ṣe ẹ̀yìn ọ̀mọ́ ni kí la máa ń pe tíra àdísì a ní kútùbù súnà ṣe é gbọ́ kútùbù sùfíyàn tó wá jẹ́ tíradìsì táwọn mufasirun tẹ́lá fẹ́ ròyìn húdà fánàlì mú wá wọ́n sọ pé súnàtù láì súnàtù rọ̀súùl súnàtù rọ̀súùl wọn ò ní pè ní súnfíyàtù rọ̀súùl táwọn olùkọ̀tẹ̀ islam tẹ́lá fẹ́ islam súnàtù rọ̀súùl ni wọ́n wí wọn ò ní sọ pé sùfíàtù rọ̀súùlù níbo lẹ́yìn ti dé sùfíàtù rọ̀súùlù wá jìbìtì jìbìtì wàyó 419 èdè 419 ni èèmọ̀mọ̀ ní o ẹ̀wà ní sùfíàtù rọ̀súùlù dípò kẹsàn pé súnátù rọ̀súùlù súnà ànẹ́bì níbi afẹ́ jẹun afẹ́ mumi afẹ́ wọlé afẹ́ sùn afẹ́ wọ tọ́ílẹ̀tì afẹ́ gun nǹkan afẹ́ gun nǹkan gùn ààrẹ súnà ànẹ́bì lórí pé akírun tán kí la máa kà níta máa ń gbọ́ nìyẹn ẹ má da yéwu náà ẹ wá ń ka gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ wá ń kà á kún súfúyàtù rọ̀ṣúlù ah ooo àbá dìgbò ẹ̀ tàbí èyí tẹ́ lálẹ́ yìí kan burúkú ni o kábùrà ti kalimatan takuruju min afwaihim in yaquluna illa kadhiba. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lálẹ́ yìí ó tóbi gan o ọ̀rọ̀ tó dá ìlẹ́nu yóò fún mọ́ o irọ́ lẹ́pa rọ̀ súúlì níjọ́wò nìyẹn bẹ̀rẹ̀ sí gbogbo tí ẹ̀sáwọn àfáà ti wá kọ tí ń pè ní súnátùrọ̀súlù ẹ lọ fún gbogbo ẹ̀kọ́ báyìí ẹ àmọ́ tẹ́jì gbogbo tẹ́ bá ti rí súnátùrọ̀súlù tí pé inú súnà tá ń bí yín súnfì lẹ́sẹ̀ fi replace súnà ìrọ̀lẹ̀ta ìrọ̀ mẹ́tàlá yóò tó bẹ́ẹ̀

sọmọ indigenous rọ̀ níyà sọmọ christianity rí ábílẹ̀ rẹ̀ báwọn ábílẹ̀ rẹ̀ pé ṣé lójú ayé Ìsá ni wọ́n dá christianity sílẹ̀ tó fi wá gọ̀ tó fẹnu họra tó ń sọ pé nàṣìrọ̀ níyàtọ̀ Ìsá tàbí ẹ ti ń sọ pé yahudi yàtù ìsà yahudi yàtù yahudi musa tó ní yahudi yahudi musa ẹ̀sìn yahudi musa ṣé ojú ayé musa ni wọ́n ti dá judaism sílẹ̀ ni. ṣé musa mọ̀ nǹkan kan tí ń jẹ́ judaism ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó já lẹ́nu yín lálẹ́ yìí tẹ́ ẹ sọ pé sùfíyàtù rọ̀súùl ó yẹ kẹ́ ẹ dọ́ bojú kẹ́ ẹ máa sunkún ni ó yẹ kẹ́ ẹ dọ́wọ́ bojú báyìí kẹ́ ẹ máa sunkún. sùfíyàtù rọ̀súùl sùfíyàtù rọ̀súùl kọ́ sùfíyàtù sùfíyàtù ṣètọ́ nìyí. khiyatu rasul ẹ padà sórí híà kẹ́ withdraw statement burúkú yẹn sufiyatu rasul súnátù rọ̀súùlì làwámọ̀ súnátù rọ̀súùlì lámọ̀ súnátù bí súnátì aléìkún bí súnátì àwọn ọmọ tí ń jẹ́ sùfíàtù rọ̀súùlù àmọ́rí àsìfẹ́ mọ̀ àní sùfíyà dínú ṣùyúùkù tọ̀rí ikọ̀ dínú ṣùyúùkù tọ̀rí ikọ̀ sùfíyà ẹ̀sìn àwọn sùfí tọ̀rí ikọ̀ ni ẹ sílẹ̀ fún wọn ṣé wọ́n ní kẹ́ fún wa ni ẹ̀wá ní sùfíyà tó ṣé sùfíàtò rọ̀ṣúrì náà kọ síbi tíra ìsìnù mùsùlùmù àwọn àdúrà tí wọ́n kọjọ ohun tánàbì ni a máa ṣe àdúrà àárọ̀ àdúrà ìrọ̀lẹ́ àdúrà tá a bá fẹ́ jẹun tá a bá fẹ́ mumi tá a bá jẹun tán tá a bá fẹ́ wọṣọ tá a bá fẹ́ sùn tá a bá tají tá a bá dé láàrin òru àdúrà afẹ́wọ̀ tọ́ílẹ̀tì agadeko tọ́ílẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdúrà ìrìn àjò hmm, àdúrà tó sùn bá lé ṣé sùfíyàtò rọ̀ṣúlù nu ọlọ́mọdé fẹ́ẹ̀lì ẹ bá sọ pé sùfìyàtò rọ̀ṣùlù ni ó ti fẹ́ẹ̀lì ìnáhu rọ́ọ̀sìbùn ìnáhu rọ́ọ̀sìbùn wọ́n tọ̀ ti fẹ́ẹ̀lì. nígbà tí àpá bàtà ìsáni tẹ́ ń àwọn nǹkan wọ̀nyẹn fún yín ní sùfìyàtò rọ̀ṣùlù tí ìbá ga sí wípé kàbàkàbà lẹ bá jáde kó olùkọ́ dìríyà ṣé ò yẹ kẹ́ sọ pé rárá o rárá o rárá o èwo tó lè sùfúyà tó lọ sùúrù súná tó lọ sùúrù lápá alẹ́ bàbá wa súná tó lọ sùúrù láké nù kéwù súná tó lọ sùúrù láké ní máàlù làárọ̀ ó ti wá di sùfúyà tó lọ sùúrù àmọ́ pé kàbàkàbà lẹ bá jáde kú nínú kọ̀dìríyà náà fi gbé sí lọ́pọlọ èyí náà ti gbà bẹ́ẹ̀ ẹ sì gbà bẹ́ẹ̀ ẹ tún wá lórí láyà ẹ tún wá lè bọ́ sórí air ẹ wá sọ pé ẹ wá lè ẹ wá sọ sufiatu rasulu mọ̀dẹ́tọ̀ yìí wá ń sọ wípé so ní ìsìn èèyàn gbọ́dọ̀ lólé ayé láì ṣe kí ni láì ṣe ń tẹ́ ń pè ní nǹkan mọ̀ ti kọlù yín o. nǹkan ti kọlù mi ọ̀sẹ̀ sọ́lá ìwọ́n bí mi inú gan ni o ọ̀lá òbí mi ẹ̀kẹ́ mò ń pápá sí ń bọ̀ tẹ́tẹ́lẹ̀ ni mò ń pápá sí ń bọ̀ ni bọ̀tẹ̀ tẹ́ sọ́lá lẹ́yìn tẹ́ ní sùfúyàtò lọ sùúlù tẹ́ ń bá sọ pé àpá ìdìkú lẹ́yìn ṣàtì dákọ̀ sùfúyàtò lọ sùúlù èyí ń pò ó ti ń jiyàn pé ní zikulẹ̀ tàbí tèmi mọ́ o kò lè sọ bẹ́ẹ̀ ẹ wá ní sùfíyàtò lọ́sùn sùfíyàtò lọ́sùn lù ti gbó níbo ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ sẹ́ńtúrì wo ló bẹ̀rẹ̀ sẹ́ńtúrì wo ni mùsọ́là yẹn bẹ̀rẹ̀ sùfíyàtò lọ́sùn wo ni mùsọ́là tẹ́ lò yẹn sẹ́ńtúrì wo ló bẹ̀rẹ̀ àwa o súnátù rọ̀ṣù làwà mọ̀ àwọn ọmọ sùfíyàtù rọ̀ṣù ohun tá a mọ̀ súnfí sí ni sùfíyàtù ṣùyùk sùfíyàtù àṣùyùk súnátù àrọ̀ṣùl sùfíyàtù àṣùyùk súnfí àwọn ṣéwù súnà ti tànẹ́bì ṣé bí wọ́n máa ń sọ ń jọun nínú àdúrà wípé ọlọ́run bá ní paná adẹ́bọrẹ́ rẹ bíbí àṣẹ ìtaánì nílẹ̀ gbé súnà ànẹ́bì ga àfáàdìgbì látàbí ṣé ìgbádùn àyẹn rí ni ẹ̀yin wá fẹ́ sọ di gbé súnfì ànẹ́bì ga oh my god ah ẹmọ ẹmọ ẹmọ ẹmọ ẹmọ ẹmọ ẹmọ ẹbí lọ́wọ́ mi mọ̀ ní o ah tó bá lọ gá sí pé bíi bàbá olómi kan ló lọ sọ yóò ní àwọn sì bá fi gbé àwọn sì bá fi gbé ooo anyway àwọn olùdílá ìrìnà ṣètò ọ̀rọ̀ jẹ́ kò lọ́sọ̀bìnrin kàwọ̀ kékulé kó gbọ́ kó sọ fún toko kékulé kó gbọ́ kó sọ fún toko pé àwa mùsùlùmí àmọ́ tí ń jẹ́ sùfúyàtò rọ̀sùn ohun tá a mọ̀ ní sunnatu rọ̀sùn sallallahu alayhi wa sallam orí sunnatu rọ̀sùn làwa sì wà lánàá làwà lónìí a sì ń bi ọlọ́run pé orí sunnatu rọ̀sùn lábàkú nínú ẹ̀sìn wa torí pé sunnatu rọ̀sùn ò mọ́níájú islam onítọ̀ríkù islam oníṣlúbù islam oní àkàlákù islam oní àdábù islam súnátù rọ̀súlù ni tẹ́ wá rẹ̀ ẹ̀yin bàbá ẹ̀yin bàbá nípínlẹ̀ ìsáfì ẹ̀yin bàbá àṣekà àpàtà ìsáni àti àfáà yìí tó ti kú bídíà tẹ ẹ dálẹ̀ bídíà mùsọ́là tẹ ẹ dálẹ̀ tẹ ẹ fi kí ó kan ṣùgbọ́yàtò rọ̀ṣúlù ẹ dàbọ̀ pọ̀ náà àfi kẹ́ ẹ túbà kẹ́ ẹ tó kú. ṣé ẹ dẹ́n kọ́ àwọn tmc náà nù ṣùgbọ́yàtò rọ̀ṣúlù dẹ́n kọ́ wọn nù ṣùgbọ́yàtò rọ̀ṣúlù na sorry case wallahi na sorry case o na sorry case o sì máa ń respect yín dáadáa ẹni náà mọ̀ pé mo ń respect yín dáadáa àmọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ kó bá súnà nẹ́bí à mi ò ní gbà fún yín o èmi ò ní gbà fún yín o kò sì ti ń jẹ́ sufiyatu rọ̀ṣúlù o sufiyatu ṣùyókù ní kẹ́ ẹ máa wí súnátù rọ̀súùlù ní kẹ́ ẹ máa sọ sòfíyàtù ṣùyò súnátù rọ̀súùlù sòfíyàtù ṣùyò súnátù rọ̀súùlù sòfíyàtù ṣùyò súnátù rọ̀súùlù tẹ́bà tí ìfẹ́ wí sòfíyàtù ẹni tàṣọ́wúfù ṣùyò tàṣọ́wúfù ṣùyò súnátù rọ̀súùlù tàṣọ́wúfù ṣùyò sunnatu rasul tasawufu shuyukh sunnatu rasul bí kẹ́sì máa wí nu o aṣòrire pẹ̀lú ògbó ọlọ́run tó bá dàbí èbú àbájáde rẹ̀ ṣàṣe ẹ má bínú ẹ má bínú àmọ́ ní tí mo bá yín sọ ní tí mo bá yín sọ òdodo ọ̀rọ̀ ni tó bá dàbí tó bá dàbí èébú. Eh, ẹ mọ̀ wò bí ìbú wọn o tí wọ́n bá dọjọ́ àlèkì àmọ̀ tó bá dọjọ́ àlèkì àmọ̀ tọ́lọ̀ bá bí léèrè pé sùfíàtù rọ̀súù lẹ́sẹ̀ láyé ni àbí súnátù rọ̀súùlù tẹ́ ẹ bá lọ mú sùfíàtù rọ̀súùlù tí ń ba inú tí ń ba inú tọ́lọ̀ ṣé ọlọ́run fi sùfí ránṣẹ́ sí ayé ṣé kẹ́límọ̀ sùfí wà ní kùránì ṣé kẹ́límọ̀ sùfí sọ́wọ́dún àdìsí ànẹ́bí sùfíyàtù ṣèitọ́ọ̀nì à ń pọ́n ikú lé là ń sọ pọ́pọ̀ ṣẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ ewu lárúbáwá kọ ẹ bá mi kọ́ sùfíyàtù ṣùyùkù tàtọ́ wúfù ṣùyùkù ni ó máa jẹ́ sùfíyàtù ṣèitọ́ọ̀nì sùfíyàtù ṣèitọ́ọ̀nì súnátù rọ̀súùlù oni huda rasul oni huda rasul tunaameshia programu hii subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ije ká play àwọn mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí oníkùrà ni ara wa ni orí tó fi ó lè ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni ẹ̀yà wá ní olùgbé tó fi máa ṣe rẹ̀ ní olùgbàṣe rẹ̀ ní tó lè kó tó gbà tó tó lè wọ́n tó jára jára. Onídọ́dọ̀ yìí, onídọ́dọ̀ yìí, yóò máa ṣe eré ẹ̀rọ. Wọ́n á rẹ̀ ní ọ̀pọ̀ rẹ̀ ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó ń gbé ẹ̀ka gbèsè mi o. tó fi máa ń lè rẹ̀ máa ti ní máa ti hùn. tó fi máa ń lè rẹ̀ yìí. ó lè kó tó ó lè wọ́n tó jálajàla. ṣé sùfì àbúrò sùúrù nù. àbí sùfì àbúrò ṣètọ́ ni onídọ̀dọ̀ yìí onídọ̀dọ̀ yìí Ara tùkúríyá tù ṣúyù. Ara wa ni, èèyàn wa ni, wà láàáyé èèyàn wa ni. Èèyàn wa ni. Ó rí tó fi máa ṣe rẹ̀ ni. Tó fi máa ṣe rẹ̀ ni. Ó lè kó tẹ́jú bá àkọ́rọ̀. Ó lè kó tẹ́jú jálajàlá. Sùfíyà tù ṣètọ́n, ṣẹ́rí. Sùfíyà tù ṣètọ́n. Ó lè kó tẹ́jú bá ká Ara wa ni onítúbí, ó ti wà ara wa ni èèyàn wa ni. Òfin yàtú Èèyàn wa ni. Èèyàn wa ni. Ara wa ni onítúbí, ó ti wà ara wa ni èèyàn wa ni. Ìwà láàyè èèyàn wa ni. Èèyàn wa ni ara wa ni onítúbí, ó ti wà ara wa ni èèyàn wa ni. Ìwà láàyè èèyàn wa ni. Èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ní ìhìn wa. ṣé n tẹ́ ń pè ní sùfíyàtù rọ̀súlù nù sùfíyàtù ṣùyù tàtọ́wùfù ṣùyù sùfíyàtù ṣèitọ́ọ̀lù tàtọ́wùfù ṣèitọ́ọ̀lù wàsúnnàtù rọ̀súlù láì wàsúnnàtù rọ̀súlù. bí kẹ́sì máa wí nìyẹn o sùfíyàtù ṣùyúk tàtọ́wúfù ṣùyúk sùfíyàtù ṣèitọ́ọ̀lì tàtọ́wúfù ṣèitọ́ọ̀lì tàwọn sùfínù tọ́wọ́ ti kan tàmẹ́dì wa Muhammad sallallahu alaihi wasallam a máa sọ pé sunnatu rasul sunnatu nabiyyi sunnatu rasul sunnatu nabiyyi Muhammadin sallallahu alaihi wasallam.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 wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu ẹnì kọ̀ọ̀kan yín ẹ gbìyànjú